محمدا وسيعصر المتتابعين والأحاديث لا تقذفونا بالشرور فإننا سرنا على نهج الخليل لمحمد وبقول من شرع الشريعة نسنا وعلى مقولته الكريمة نحتج ولكل قول نستدل بآية أو بالحديث لمستكيم المسند الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشد وهما لدين الله أفضل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 وخير الهدي هدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin tó jẹ́ pé òun náà ni oore tí ó ga jù òun náà ni pé ọlọ́run ó ṣe èmi àti ẹ̀yin ní mùsùlùmí oore ìjẹ́ mùsùlùmí òun náà ni oore tí máa wúlò fún yàn ní gbogbo ìgbésí ayé yàn látòkè tó fi délẹ̀ òun náà ló dẹ́ máa ń wúlò fún téèyàn bá dúkò láyé ní alikiyama náà òun náà ló máa jẹ́ nǹkan tó máa wúlò fún yàn orin náà ọlọ́run ti wá ṣe fún èmi àti ẹ̀yin àbẹ̀lẹ́run kọ́lọ́n kó má gba orin náà ní ọwọ́ wa ẹlòmíì wà ní orin náà ṣùgbọ́n kò ní wúlò fún láyé kò dẹ̀ tún ní wúlò fún ní alikiyama kọ́lọ́n kó má ṣe ti èmi àti ẹ̀yin bẹ́ẹ̀ kọ́lọ́n jẹ́ kí orin náà kó wúlò fún wa láyé bíi. kọ́lọ́n jẹ́ kí oore náà kó fún wa ní alikiyama ìwúlò oore náà láyé òun náà ni kí èèyàn máa gbélé ayé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́n jẹ́ agbélé ayé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ìwúlò náà ní alikiyama òun ni kí èèyàn jẹ́ ẹni àlìjánná ọlọ́run jẹ́ kí a jẹ́ ẹni àlìjánná lẹ́yìn gbà náà a dúpẹ́ wípé ọlọ́run ọba fún wa ní àlàáfíà tí ò bá sí àlàáfíà ni a lè jókòó bí a ti jókòó yìí láti máa jọ máa sọ̀rọ̀ ọlọ́run àlàáfíà rẹ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́n kó má gbà á àlékún àlàáfíà kọ́lọ́n kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa lẹ́yìn wá gbà náà a dúpẹ́ wípé ọlọ́run ọba fi wá lọ́kàn balẹ̀ ní agbègbè tá a wà yìí torí pé tí ọlọ́run ọba ò bá fi wá lọ́kàn balẹ̀ lágbègbè tá a wà yìí tí láàyè lo tó wà ń bẹ́ẹ̀ a lè sọ pé a fẹ́ máa sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run kó wá má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí gbogbo àwọn ibi tí ò sí ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́n kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ gbogbo àwọn tí ò lálàáfíà náà kọ́lọ́n kó bá fún àwọn náà ní àlàáfíà gbogbo àwọn orí pátá yẹn òun náà la fún ọlọ́run ọba kọ́lọ́n kó gbà sí àyè ọpẹ́ fún wa. kó wá sàlékún oore fún ẹnì kọ̀ọ̀kan wa. àwọn abẹ lọ́run fún ìbára wa sọ̀rọ̀ ti tòní ọlọ́run ṣe ni tí a fi rí ìyọ̀nà ọlọ́run mọ́ ṣe ni tí a fi rí ìbínú ọlọ́run èmi tí màá máa bá wa sọ ọlọ́run kò fi mọ̀nà lọ síbi èyí tó jẹ́ pé ntọ́lọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ tó sọ náà ni kọ́lọ́run fara mọ̀nà lọ síbẹ̀ ẹ̀yin náà tiẹ̀ máa gbọ́ kọ́lọ́run kó jẹ́ kí gbígbọ́ náà wúlò fún ẹnì kọ̀ọ̀kan yín kọ́lọ́run wá jẹ́ kí ọ̀rọ̀ náà kó jẹ́ la hawla wala quwwata ẹ̀rí tafsiri wa tí a ṣe ní àná òun náà ni a kọ́kọ́ ṣàlàyé ní àná súrà tí a wọ̀ náà ni súràtù Maryam Quran 19 aya tí a ti bẹ̀rẹ̀ lánàá òun náà ni aya 23 ó ní a ti bẹ̀rẹ̀ ní àná tí ọlọ́wọ́ bá dẹ̀ sọ́dí rọrùn láti bá dé aya twenty six òun náà ni wọ́n kọ́kọ́ kà fún wa tí a sọ ìtumọ̀ rẹ̀ ní péréte fún wa kó ló di pé a máa bá tẹ̀síìrì ti tòní lọ abẹ́lọ́run kí ọlọ́wọ́ bá kó sọ gbogbo ẹ̀ náà dìrọ̀rùn fún wa bisimilahi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فجاء المخاض إلى جذع النخلة الله باتي ولا ọlá rẹ̀ ga ó ń obìnrin kan nínú àwọn obìnrin tí ó jẹ́ mùsùlùmí dáadáa èyí tó jẹ́ ọ̀rẹ́ kan nínú àwọn ọ̀rẹ́ ọlọ́run ọba kò kí ń ṣe ànábì ọlọ́run ṣùgbọ́n obìnrin ni tí ọlọ́run ọba dẹ̀ ṣe ní obìnrin tó jẹ́ ẹni títí ẹ̀ òun náà lọ́lọ́run wá ṣe ní ìyá fún Isa tí gbogbo èèyàn mọ̀ sí Jesus òun náà lọ́lọ́wọ́n bá ṣe ní ìyá fún un fẹ́ jẹ́ kí Mariam bí ó di ẹni tó wálé ayé ọlọ́run fẹ́ sọ ìbẹ̀rẹ̀ Isa ọlọ́run fẹ́ sọ fún wa ọlọ́run wa ti wá ń ṣàlàyé fún wa bọ̀ ẹ̀rí àyà tí a wá wà yìí. òun sọ nípa pé wọ́n ti ní oyún isa oyún ti wá wà ní inú Mariam ìgbà tí ó wá fẹ́ bí isa fún ara rẹ̀ náà ni ó tún lọ jìnnà kúrò ní ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn re rẹ̀ ó lọ síbi tó jina tẹfẹ́tẹfẹ́ gẹ́gẹ́ bí bi ọba ti ṣàlàyé fún wa. ọlọ́run wa ní fa àjà. àjà àhàlímọ́kọ́ tó ìlà àdìrí nàkùlà. òun náà wá ní wípé àlìmọ́kọ́ọ́dù tí obìnrin tó bá ń lébọ̀ òun ni máa ń pè ní mọ́kọ́ọ́dù fíìlì tiẹ̀ ní mọ́kìdọ̀ yámúkọ́dù òun náà ni obìnrin la sì máa ń lò ó fún so tóbìnrin bá lóyún à á pè ní hamilu à ní pè ní hamilatu wáyé pé onìkan náà ló lè máa ní oyún bẹ́ẹ̀ náà ní fíìlì náà obìnrin náà á pè ní máàkìdù ẹni tí ń rọ́bí kò ní ti káyọ̀ sọ pé máàkìdọ̀tù ọlọ́ni fàájà àhá àlùmọ̀kọ́dù ọlọ́ni rírọbí ọwọ́ á jẹ́ nǹkan tó kó wàhálà bá Mariam ìlàájísí ìnákùlàtì èyí tó jẹ́ pé òun ló mú dé ibi igi làbídùn so òun ló jẹ́ kí Mariam lọ síbi igi làbídùn igi làbídùn yìí gẹ́gẹ́ bí àwọn àfa kanáà tún ti sọ ni pé igi gbígbẹ gan tún ni ọlọ́run ọba òun ló ẹ̀sẹ̀ wàá jí igi náà padà fún Mariam tó jẹ́ kí èso wà ní orí rẹ̀ so ó di ibi àárín igi làbídùn ó wá dì í mú gẹ́gẹ́ bó ti jẹ́ pé tí ara bá ní ọmọ ènìyàn ara nǹkan tí ọmọ èèyàn máa ń ṣe náà ni pé kó di nǹkan mú so a tún máa jẹ́ kí ìnira yẹn ó tún dínkù díẹ̀díẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá wa ń ṣàlàyé fún wa wípé ìmọ̀ rọbí sísúnmọ́ wípé àsìkò bíbímọ ó ti súnmọ́ a tún máa ń pè ní àtọ́líkù tọ́ lamcof a tún máa jẹ́ rírọbí sọ ètò jẹ́ pé òun tiẹ̀ màjìwúlù ló máa ń wá òun máa jẹ́ túlìkọ́tì alimari atu obìnrin náà rọbí olùdó wa rọbí wa máa jẹ́ màtìlú kọ́tù ọlọ́ni ìmọ̀ rọbí. òun náà ló mú Mariam òun ló wá síbi igi làbídùn ó wá di igi làbídùn ó wá dì mú náà mú. Kọ̀ọ̀láti alẹ́ tẹ̀lé mi tó kọ̀dọ̀ dáadáa. Ẹ̀rí gbà tó ní pé ọmọ ó ti mú òun gbólóhùn tó jáde lẹ́nu ẹ̀ tó sọ ni wípé ìyá aláìta ni. Kọ̀ọ̀láti alẹ́ tẹ̀lé mi tó kọ̀dọ̀ dáadáa. yá tó ń bẹ́ẹ̀ yẹn zá ìdá ni lẹ́yìntà ni ó ní pé ó wù mí i wish me too ó wù mí kó jẹ́ pé mo ti kú kọ́bíà hàdà síwájú eléyìí sọ a lè ṣàlàyé fún wa wípé n tó ń sọ náà ni wípé kìí ṣe pé bóyá ìnira tó mú lóye kó sọ gbólóhùn yẹn n tó ń wò ní pé tóun bá ti bímọ ìtàn àwọn tí wọ́n jẹ́ àwọn Júù tí wọ́n ti gẹ̀gùn lẹ̀ wípé kó sáà bímọ ni àwọn ti gbà wípé zina òun náà ni ọmọ zina ló fẹ́ bí so ó wá ń wo àwọn wàhálà àwọn ìdààmú tí àwọn èèyàn ó máa ṣe lẹ́yìn ìgbà tó ń bá bímọ yẹn tán títí jù bá ti fẹ́ wá fún yàn lórí ẹ̀sìn èèyàn lè tọrọ pé kọ́lọ́run bó mú yàn sọ́dọ̀ mọ̀dágbé ìnira kan láyé ni kò ní dìgẹ́ yàn tọrọ pé kọ́lọ́run mú yàn sọ́dọ̀ ìtẹ̀yìn ọ̀tọ̀ ni pé dápẹ́ ikú ló bá lóore fún yàn kọ́lọ́n kó pààyàn tó bá rẹ̀ gbé ìsẹ̀mí ló lóore kọ́lọ́n kó fi yàn lẹ̀ so gbọ́dọ̀ tó sọ yẹn náà ni pé òun ó wu òun bẹ́ẹ̀ bóun ti kú síwájú òní náà. wàkàn túnà sí yá mọ́ sí yá. sọ lẹ́tàn kún túnà sí yá mọ́ sí yá ó wù mí kọjá pé kí n ti jẹ́ nǹkan kan tí ò wúlò táwọn èèyàn ti pàtì síbì kan so kó jẹ́ pé àwọn èèyàn tí ẹ̀ ní kà sí nǹkan kan tí ò wúlò kí n jẹ kó pé wọ́n ti ṣe kí ni o tó tí wọ́n ti gbé tì síbi kan tàbí ìtumọ̀ míì náà ni pé kí n jẹ́ nǹkan tó ṣe wípé bí aṣọ tóbìnrin máa fi ṣe nǹkan oṣù tó pé tí wọ́n bá ti ṣe tán wọn ò jù nù sọ tí wọ́n bá ti jẹ́ báǹkan ni kò bá sì ti jẹ́ bẹ́ẹ̀ pé kí n ti jẹ́ bí pé kí n ti jẹ́ ẹni tí wọ́n ti gbé sí náà ni so tí wọ́n ti jẹ́ tí wọ́n ti gbàgbé ẹ̀ tí bá ti yẹ kí mo ti àwọn awálé ayé gan kí n ti jẹ́ ẹni lẹ́gbẹ́ kí ni o wọ́n ti gbé sin náà. fàlàdà mi tọ̀ àti rárá. ẹ rí ọmọ tí ọlọ́run ọba wa fún gẹ́gẹ́ bá àwọn fún tẹ́psìlì ti sọ tàbí jìbìrì ìkan náà méjèèjì ṣùgbọ́n tó súnmọ́ jù náà ni pé ìsá gangan fún ara rẹ̀ ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ nìyí òun náà ní pé fanada amin tààtì ha láti bí ìsàlẹ̀ rẹ̀ báyìí àwọn máa ń ọmọ tí ń bẹ nísàlẹ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí í pé Mariam ó pè ní ọkọ rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí í bá a sọ̀rọ̀ so Isa ó jẹ́ ọmọ tó jẹ́ pé ó sọ̀rọ̀ láti ìgbà tí wọ́n bí òun ló ti sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ lélẹ́yìn lẹ́yìn wá gbà náà ó sọ ọ̀rọ̀ nígbà tí a tún máa lẹ́yìn ìgbà yẹn kò padà sọ̀rọ̀ kankan má tó fi di ẹni tó lè sọ̀rọ̀ yẹn nìkan tí àwọn àfẹ́sìn tí wọ́n sọ kìí pé wọ́n ń sọ̀rọ̀ lọ gbogbo àwọn ọmọ tá a sọ pé sọ̀rọ̀ lánàá ọ̀rọ̀ tí wọ́n sọ náà nìyẹn kìí pé wọ́n ń sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ yẹn ọlọ́run kan ṣe kí ni ó mú jíza ni gbogbo àwọn ọmọdé dẹ̀ sọ̀rọ̀ tí ẹ̀rí fìdí ẹ̀ múlẹ̀ wọn ojú mẹ́rin lọ gẹ́gẹ́ bá ti kà fún wa lánàá so Isa ibn Maryam ó wá. ọ̀nà dáa ó wá pe Mariam láti bi ìsàlẹ̀ rẹ̀ náà. Àlá tàhàzà ní kọ́ríjà làrọ́ bókítà tàkìsàníyà. Ó ní làtàzà ní má bànújẹ́ kọ̀díjà alàrọ̀ bukí tá a ta kìsàríyà ọlọ́run ọba rẹ̀ ó ti lọ ṣe omi kékeré kan síbi abẹ́ rẹ̀ so ìtumọ̀ tí àwọn àfọwọ́n tẹ̀síìrì túmọ̀ nìyẹn lóòótọ́ ni àwọn àdìsí tó wá lórí pé omi kékeré olótúmọ̀ sí àwọn àdìsí náà jẹ́ àdìsí tí ó lẹ̀ ṣùgbọ́n ní èdè lárúbáwá ó jẹ́ nǹkan tó jẹ́ pé àgbà wọlé ìtumọ̀ míì ti sẹ́ẹ̀rí yá ń túmọ̀ mú wa náà ní ṣèyídàn ọlọ́run ọba ti ṣe aṣáájú kan sí abẹ́ rẹ̀ ṣùgbọ́n èyí tí àwọn afọ́ntẹ́fì sí lọ síbẹ̀ tó pọ̀ jù òun náà ni pé ọlọ́run ọba ti ṣe omi kan sí abẹ́ rẹ̀ náà. wàhùzí ilẹ̀ ìkìbìjìlè náà kùnà. wàhùzí ilẹ̀ ìkì wọ́n á mì kó o fà wá sí agbègbè ọ̀dọ̀ rẹ̀ bìjìzì ìnàkùlátì igi. tó jẹ́ igi làbídùn yẹn àárín ibi igi yẹn báyìí mi wá sọ́dọ̀ rẹ̀ ọlọ́run kò kí omi igi náà wá sí ọ̀dọ̀ rẹ̀ náà. Sùsáàkìtù àlejò tọ̀gànjẹ̀ríyá. Tó o bá ti mi igi yẹn, tùsáàkìtù àlẹ́yìká. Fáìlì ibẹ̀ lè jẹ́ Mariam. Ó igi nákìlá, kó jẹ́ igi ọ̀pẹ yẹn yóò máa mú jábọ́ fún ọ àwọn rútọ̀bá àbí ìwọ gangan ó máa mú jábọ̀ pẹ̀lú mímì tó mí igi yẹn rútọ̀bá jẹ̀yìn so ìdájọ́ ń pè ní rútọ̀bá òun náà ni èso làbídùn tó jẹ́ wípé ó wà ní tútù tí ò tí ì gbẹ òun náà ń pè ní rútọ̀bá jẹ̀yìn yàn òun náà ni èso tó jẹ́ pé ó ti tó láti ká tẹ́sọ̀ bá ti tó ká òun náà ń pè ní jẹ̀yìn yàn ọlọ́ni èso yìí yóò máa di nǹkan tó ṣe wípé yóò máa jábọ́ fún ọ àṣìṣọ fún wa pé èso yìí àǹfààní tó wà ní pé téèyàn bá bímọ tán téèyàn bá jẹ èso yìí ó máa ń ṣàǹfààní fún ẹ tó ẹsẹ̀ bímọ tán náà. Fàkùnrin wá ṣọ́bí ọkọ̀ ní àìná. Ọlọ́run á sọ fún pé gẹ́gẹ́ bí ohun yẹn ti ń wá láti ọ̀dọ̀ Isa bin Mariam tàbí látọ̀dọ̀ ọmọlákùn ó ní máa jẹ èso yìí wàṣẹ̀rọ́bì máa tún mu omi tí a sọ yìí wàkọ́rì jẹ́ kí ojú rẹ̀ ó tutù má bẹ̀rù má máa jẹ táyà ó máa já kankan mọ́ jẹ́ kí ọkàn rẹ̀ ó balẹ̀ jẹ́ kí ojú rẹ̀ ó tutù sọ fàìmà. fàìmà. ما ترين من البشر أحدا وإما ترين أحدا tó bá wá rí ẹnìkan nínú àwọn ẹ̀dá tó bá rí ẹnìkan nínú àwọn ẹ̀dá tó wá bọ́ tó wá sọ wípé bó o ní àlámọ̀rí ti jẹ́ ọlọ́run kí ni kó o ṣe fún. fàkúlì ntí kó nàka fún ni pé àsọfún abẹ gbólóhùn tó wà bẹ yẹn ní máa túmọ̀ sí ni pé ìṣàrà ni ó máa túmọ̀ sí nàka fẹ́ni yẹn kó o sàmì tí ẹ̀yin ọmọ bàní Ísírẹ́lì máa ń ṣe nígbà tẹ́ ẹ bá ti gbà àwẹ̀ tó jẹ́ pé tẹ́ ẹ bá gbà àwẹ̀ ẹ ìtún bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ mọ́ ju pé kẹ́ ẹ máa ṣe àfọ̀mọ́fọ́lọ́hún ọba lọ sọ fún wa pé ìní nàdàrútù ṣé àmì fún wa kó o fi ṣàlàyé wípé o ti ṣèlérí fún ọlọ́run ọba tí ń ṣe arahman sọ́ọ̀mọ̀n gbígbà àwẹ̀ tí ó máa jẹ́ pé ó dákẹ́ o ò ní sọ̀rọ̀ tó jẹ́ pé ó sì tún jẹ́ tó wà nínú ààwẹ̀ náà. Fàlàní òkàlì ìmàlìyà ọmọ ẹ̀ ń sí ìyá. Fàlàní òkàlì ìmàlìyà ọmọ ẹ̀ ń sí ìyá sọ wípé àmì tó sọ báwọn èèyàn nìyẹn tí wọ́n fi mọ̀ ni pé o ò lè bá ọmọ ènìyàn kankan sọ̀rọ̀ lónìí sọ nígbà táwọn amọ́ni yẹn ṣẹlẹ̀ yẹn táwọn èèyàn bá ti dé tí á béèrè lọ́wọ́ rẹ ntí kí o ṣe ní àmì fún wọn nìyẹn má bá wọn sọ̀rọ̀ rárá nam ibi tí a bá tẹ̀síìrì dé ní àná nìyẹn so tẹ̀síìrì wa lónìí ó máa bẹ̀rẹ̀ láti bí aya twenty seven suratu Maryam Quran nineteen nam ló بالله من الشيطان الرجيم فأتت به قومها تحمل قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في الماء صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت الصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعل لي جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم هموت ويوم ابعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ọlọ́run ọba tí ọlá ó ń ṣe àlàyé fún wa nínú suratu Maryam aya twenty seven nígbà tí Maryam ó ti bí Isa tán àwọn nǹkan tó jẹ́ àwọn mujizat tí ọlọ́run ọba ṣe fún Mariam nígbà tó fẹ́ bímọ àwọn mùjízáàtì tí ó ga ni ọlọ́run ọba ṣe igi làbídùn èyí tó jẹ́ pé àwọn àáfàá wọ́n sọ pé ó wà ní gbígbẹ ọlọ́run ọba jẹ́ kí igi náà ó padà ní èso lórí ọlọ́run ọba fún Mariam ní agbára láti lè mì igi làbídùn kí igi làbínú ó sì máa jẹ́ pé kí èso rẹ̀ ó máa jábọ́ ọlọ́run ọba ó gbé omi ó ṣe é ó jẹ́ kó jáde láti inú lẹ̀lẹ̀ fún Mariam tí ó máa jẹ́ mumu fún Mariam ìgbà tí ẹ̀rù ń ba Mariam ọlọ́run ọba jẹ́ kí Isa tó jẹ́ ọmọ rẹ̀ àbí malaku ọlọ́run ọba jẹ́ kí ó máa sọ̀rọ̀ láti abẹ́ rẹ̀ láti lè máa fi ní ọkàn balẹ̀ ọlọ́run ọba tí wọ́n kọ́ ní ẹ̀kọ́ tí ó ba gbogbo àwọn tí wọ́n ń bọ̀ wá láti wá bá ọlọ́run kọ́ ní ẹ̀kọ́ náà ọlọ́run bá wa ń bá wa sọ̀rọ̀ lọ ní àyà twenty seven. ọlọ́run ní Mariam àtàtìbì yìí. ó wá wá sọ́dọ̀ ọkọ̀ ó mà á ó wá sọ́dọ̀ àwọn ènìyàn rẹ̀ bíi pẹ̀lú ọmọ tó bí Isa Mariam so ó gbé ọmọ náà ó gbé wá sí ọlọ́run wá sọ áálù rẹ̀ ọlọ́ni tahamiluhu ó gbé ọmọ ó wá wá sí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ pẹ̀lú ọmọ náà náà. قالوا يا مريم لقد جئت شيئا فريا ẹ̀rí nígbà tí ó dọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn bànú Israel tí wọ́n jẹ́ àwọn ènìyàn rẹ̀ tí wọ́n rí ọmọ ìgbólóhùn tí ó jáde lẹ́nu wọn ni pé ìwọ Mariam. lakọ̀dì jíìtì lakọ̀dì jíìtì ṣe àǹfààríyà ó ní Mariam nǹkan tó mú wá yìí nǹkan tó jẹ́ wípé irọ́ ní bẹ́ńbẹ́ òun ló mú tí wọ́n bá ní fàrọ́ a máa túmọ̀ sí kéèyàn ohun irọ́ jọ. so fàríyá yẹn wọ́n máa jẹ́ fàáyìn tuntun máa mà fún òun irọ́ tí àwùjọ so làkọ́dí jìtì ṣẹ́yí àn fàríyá òun náà ni pé n tó gbé wá yìí irọ́ ni nǹkan tó gbé wá ìyẹn ni pé ọmọ tá a mọ bàbá rẹ̀ nítorí pé ìṣesí gbogbo èèyàn mọ̀ òun ni pé téèyàn ọba bímọ a gbọ́dọ̀ mọ pé bàbá nìyí màmá nìyí ṣùgbọ́n Mariam tiẹ̀ bọ́lọ́wọ́n bá ti ṣètò títí ẹ̀ òun lóyún ni ọlọ́wọ́n bá ò ní kí oyún rẹ̀ ó ní bàbá rárá ó wá ń jẹ́ nǹkan ìyàlẹ́nu fún àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn náà wọ́n wá sọ fún wípé nǹkan tí Mariam gbédè yìí ọmọ tí ò ní bàbá ológbédè yìí ọmọ wọn tún á gbà pé ọmọ tí ò ní bàbá lásán ni wọ́n gbà pé ọmọ àsìnà ọmọ tó jẹ́ wípé èèyàn ń parọ́ wípé òun kàn bí ẹnìkan kan ò súnmọ́ òun wọ́n gbà pé Mariam wọ́n gbà pé irọ́ ní ń pa náà kí ni wọ́n tún sọ wọ́n wá ní yá ukta arun ẹ̀rí gbólóhùn yìí yá ukta arun ìwọ tó jẹ́ sísítà arun tá a bá fẹ́ worú ọ̀rọ̀ báyẹn ìtò ń túmọ̀ sí náà ni wípé ẹni tí ń jẹ́ arun ó máa jẹ́ ọkùnrin kan èyí tó jẹ́ pé Mariam. ó wá máa jẹ́ pé òun ni àbúrò rẹ̀ tàbí kọ́ jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n bá ti pèèyàn ní uktu báyẹn ó lè jẹ́ àsọ̀gírọ̀ tàbí kó jẹ́ alkẹ̀bírọ̀ ó bí pé ẹnìkan gbọ́dọ̀ máa jẹ́ àrùnù nìyẹn èyí tó jẹ́ wípé òun àti Mariam wọ́n wàá jọ jẹ́ bọ́yá ọmọ bàbá kankan náà tàbí kí wọ́n jọ jẹ́ ọmọ ìyá kankan náà àbí kó jẹ́ pé bàbá àti ìyá òun lọ́jọ́ pa pọ̀ so kẹ́límà yìí ọwọ́ á jẹ́ nǹkan tí àwọn ìwà ń wí pé ta wá ní àrùn tí wọ́n ń sọ ìdọ́jẹ́ pé a ti mọ̀ pé Mariam Mariam nìyí bàbá rẹ̀ ní Imran màmá rẹ̀ ní Anna ìtàn tó wá kò sọ wípé bàbá rẹ̀ bíi ẹnìkankan tí ń jẹ́ kí ni ọ àrùn ìtàn tó wá kò sọ pé màmá rẹ̀ bí ẹnìkankan tí ń jẹ́ àrùn ìyàn tó wá ojú wípé báwo ni ìyàwó Zakariya báwo ló ti jẹ́ sí Mariam àwọn kan gbà pé ìyàwó Zakariya bàbá Mariam náà ni ó ṣùgbọ́n àwọn kan gbà yìí pé rárá ẹni tó jẹ́ màmá fún Mariam òun ló jẹ́ sísítà sí ìyàwó Zakariya ìyàwó àmì eléyìn ṣùgbọ́n ètò orin lẹ́ńbẹ́ náà ni pé kágbà pé Mariam àtìyàwó Zakariya àwọn méjèèjì wọ́n jọ jẹ́ ọmọ Imran nítorí kábi sọ bẹ́ẹ̀ ni wípé ìyàwó Zakariya olóbi Yahya sọ ìdọ́jẹ̀jẹ̀ wípé. mariam wa nìyí òun bí isa isa àti yahya àwọn méjèèjì wọn máa ń pè wọn ní pé ẹnìkọ̀ọ̀kan wọ́n máa ń sọ pé ọmọ aunt ẹni aunt èèyàn òun ni pé ọmọ àbúrò ìyá mi tàbí kí ni ọmọ ẹ̀gbọ́n ìyá mi nìkọ̀ọ̀kan máa ń pè ara wọn tòótọ́ àdìsí dẹ̀ wípé àwọn ọmọ tí wọ́n ń pera wọn ní pé kí ni ọmọ àǹtí mi bàbá ti tẹ̀ ti wà báyẹn omi pé òun láti fìdí eléyìí múlẹ̀ wípé ìyàwó Zakariya àti Mariam wọ́n wàá jẹ́ pé kí ni o ẹ̀gbọ́n àtàbúrò so kò sí tẹ̀lé sọ fún wa wípé Harun pé ọwọ́ jẹ́ ọmọ kan tí ìmúrọ́ọ̀nù bí ṣùgbọ́n bí tí wàhálà wa ti wá ni wípé ìmọ̀ránù kan bẹ Musa alayhi salatu wa salam ànábì ọlọ́run ọba ni Musa ẹ̀gbọ́n Musa òun ni Harun ẹ̀gbọ́n Musa òun ni Harun bàbá kan náà àti ìyá kan náà olóbi àwọn méjèèjì àwọn náà ní sísítà tí aya kùránì gẹ́gẹ́ fìdí sísá wọn tó fìdí rẹ̀ múlẹ̀ tó jẹ́ wípé nígbà tí Musa tí màmá rẹ̀ gbé jù sínú àpótí tó jù sínú omi màmá yẹn sọ fún un wípé ìwọ ọ wá sọ fún sísá Musa wípé kù sí ì tẹ̀lé máa tẹ̀ máa tọ kínní yẹn lọ kó máa tọ lọ so látara bẹ́ẹ̀ ìyẹn ló wá fà á tó fi jẹ́ pé àwọn èèyàn kan ṣe àṣìṣe Musa sí Isa ọ̀nà jìn síra wọn gẹ́ Musa ti lo gba rẹ̀ lẹ́yìn ìgbà tí Musa ló gba tiẹ̀ tán òun ni àwọn òun ni Dawud wá òun ni Sulaiman wá àwọn ànábí ọlọ́run àìmọye ló ti wá kó tó wá kan Isa gangan ọdún tí ń bẹ láàrin wọn lè ṣe kí ni o kì í sọdún díẹ̀ so àwọn kan tó wá wò wípé ẹ̀ tó wá jẹ́ àǹtí fún musa gbogbo musa náà ibnu ìmọ̀rọ́ọ̀nù ni musa so àrùn náà dẹ̀ ni ó náà máa jẹ́ kí ni o ibnu kí ni o ìmọ̀rọ́ọ̀nù mariamu náà dẹ́gbẹ́ kí ni o bíntu ìmọ̀ràn ṣùgbọ́n ìmọ̀ràn yẹn yàtọ̀ sí ara wọn so lára àwọn àṣìṣe kan tí àwọn kan ti ṣe láti kọ nǹkan sílẹ̀ nìyẹn ìyàtọ̀ wà láàrin Musa àti ẹ̀ẹ́. Eh, tí bàbá rẹ̀ ń jẹ́ Imran àti Mariam tí bàbá rẹ̀ ń jẹ́ Imran so Harun tó wá wà níbí bàbá jẹ́ pé Mariam náà inú ra Banu Israel ni so Musa náà inú ra Banu kíni ọ Israel ni Mariam gba líléèjì ànábì ọlọ́run bá tá a mọ̀ sí Dáúdù wá tá a bá ń tẹ̀sí Dáúdù náà lọ sókè. Okay so ọ̀dọ̀ àwọn Musa Harun náà ni ó máa lọ so nínú ìkọ́lẹ́ náà máa ń ṣe lọ́dọ̀ àwọn lágbára ni pé ẹbí èèyàn tó jẹ́ ẹbí tó ti wà tipẹ́tipẹ́tipẹ́ wọn a máa ṣàfitì kí ni ó kọ sí ẹbí èèyàn tipẹ́tipẹ́ tí wọ́n bá fẹ́ ṣàfitì ó kọ nígbà mi nínú ìdọ̀ lágbára wọn a máa pè é ní akulẹ̀ arọ́bì ọmọ lágbára náà dẹ̀ ni wọn gbàgbé lágbára náà ló ṣẹlẹ̀ lẹ̀ wọn á pè obìnrin ní utulẹ̀ arọ́bì àwọn ṣẹlẹ̀ ní ìdọ̀ lágbára bẹ́ẹ̀ tí èyí gbé báyá ẹni yẹn jẹ́ sísítà tó jẹ́ pé wọ́n jọ bíyàn pọ̀ ó kàn jẹ́ pé èèyàn kàn jẹ́ àrọ́mọdọ́mọ ẹni tí wọ́n o ẹni tí wọ́n fi orúkọ èèyàn sí abẹ́ rẹ̀ ni so pé àrùn tá a bá gbà pé ànẹ́bí ọlọ́run ọba ni o àrùn ni mariam jẹ́ kí ni o ìkan nínú àwọn àrọ́mọdọ́mọ kí ni òun ló jẹ́ ẹ̀rí àdìsí kan wá nínú Muslim ó dẹ̀ wà nínú Tirmidhi ó wà nínú Nasa'i àdìsí ló dẹ̀ lálàáfíà ni bàtà rẹ̀ ti dákọ̀ Muslim kò sí wàhálà kankan so látara bẹ́ẹ̀ àdìsí náà gẹ́gẹ́ bí o ti wá wàrà dẹ̀dọ̀ Al-Mughira Al-Mughira tubunu Shu'ba ìkànnú àwọn sọ̀hábà àgbà ni so oníkọ́lá bá afẹ́ni rasulillah sallam ìlànà jìrọ̀nà ànábì ó sẹ́ndì mi ó rán mi ń sẹ́ lọ sí ìlú kan tá à ń pè ní nàìjíríàn so nàìjíríàn yìí ibẹ̀ làwọn christians wà nígbà náà ìgbà tó wá lọ síbẹ̀ ẹ̀ẹ́rì àwọn fẹ́ fi àbùkù kan kùránì fàkọ́ọ́lù wọn sọ báyìí pé àrò haitama so ìwọ mọ̀gírọ̀ bùnú ṣùgbà ìdẹ́yìn mùsùlùmí máa ń kà sóbẹ̀ láìtì báyìí ẹ̀ẹ́nì ya ukta àrùn wà musa kọ́bílà yìí sá bí kádà wà kádà ah, ah. ẹ̀dẹ́ ń kàgbé ya ukta àrùn ẹ̀ ń pe mọ́ríyàmù bẹ́ẹ̀ musa dẹ̀ni àti isa ìtì ń bẹ láàrin wọn gbọ̀nẹ̀gbọ̀nẹ̀ ni ah, bó lè ti hàn sí kàbọ̀n kọ́ọ̀lù mugira bin shuba ní farajatu mo wá padà sí madina fàdàkàtù dálíkà rasulillah sallam mo wá sọ eléyìí fún ànábì fàkọ́ọ̀l ànábì wá sọ báyìí pé allah akbartahum ṣé o lè fún wọn níròyìn pé anáhùn kánú yàtàsàmọ́nà bìlẹ̀ ìwà sọ̀ọ̀lì ìn kọ́bìlàhùn pé àwọn tí ó jẹ́ àwọn ìbànú Israel táwọn bí ọlọ́run bá kan bá kó di jẹ́ pé ó wà nínú ìran wọn wọn a máa ṣàfitì ara wọn sí kíni o ànábì ọlọ́run ọba yẹn wọn a máa sọ pé èmi ni ọmọ ìyá ànábì ọlọ́run tó ti wá síwájú tẹ́tẹ́lẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè yọkọ̀ jẹ́ kíni o ó tù kíni ọ àrùn sọ eléyìí lòdì wá jẹ́ kó sí wàhálà kankan níbi àlámọ̀rí yẹn sọ ọ wá ní àwọn èèyàn wá ní ya ukta arun wọ́n ní ìwọ tó jẹ́ ukta arun ìyẹn náà ni pé wọ́n fi de àdàpé Mariam náà. وكان أبوك امرأ سوء وما كانت أمك بغيا ما كان أبوك bàbá rẹ ò jẹ́ ìmùrọ̀ àṣàwò ìyẹn ni pé bàbá rẹ̀ tó jẹ́ ìmọ̀ràn rọ́jùlù sọ̀ọ̀lẹ̀ èèyàn dáadáa ni torí ẹ̀rọ lọ́wọ́ bá fi fún ní oore ńlá bó dẹ̀ pé Mariam wọ́n bí lẹ́yìn ìgbà tí ìmọ̀ràn kú ni ṣùgbọ́n wọ́n ti lóyún ẹ̀ kí ó tó di pé ìmọ̀ràn kú ṣùgbọ́n èèyàn dáadáa ni bàbá tí gbogbo èèyàn mọ̀ nínú àbámi Israel pé èèyàn dáadáa ni bàbá Mariam wọ́n wá ń sọ fún pé bàbá rẹ̀ ò kí ṣe bàbá rẹ ò kì í ṣe èèyàn bú. wàmà kánà tí ummu kì bagiyyan. wàmà kánà tí ummu kì bagiyyan. bẹ́ẹ̀ náà dẹ̀ ni ìyá rẹ kò kì í ṣe bagiyyan. ìyá rẹ ò kì í ṣe onísìnà. so sọ wípé bóyá ibẹ̀ ló ti wá lọ kọ́ irú àwọn àlámọ̀rí báyẹn so màmá rẹ̀ àmọ́ ló ní sìnà inú ẹbí gidi òun náà ni ó ti wá bóun ni irú àlámọ́rí yìí báwo ni ó ti wá jẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ sí ọ náà. bàṣà òfìrí. ẹ̀rí Mariam ọlọ́run bá ti ṣàlàyé fún wípé kó má jẹ́ ẹni tí yóò máa sọ̀rọ̀ pẹ̀lẹ́ nìkankan kó dákẹ́ ni fa aṣáárọ̀tì ilé yìí ó wá nàka lọ sọ́dọ̀ ìsá pé ẹni tí ọkàn nàka ni pé ọ nàka lọ sọ́dọ̀ rẹ̀ sòrí naka tó nàka yẹn wọ́n ti gbọ́ yé wípé ọmọ yẹn ló ma fún àwọn ní ansa nǹkan tí àwọn béèrè torí pé àwọn tí wọ́n jẹ́ àwọn Banu Israel wọ́n mọ̀ pé àmì ọlọ́wọ́n ọba mẹ́rẹ́kù ọlọ́wọ́n ọba ń bẹ ṣùgbọ́n tonti bẹ́ẹ̀ náà wọ́n á máa tako mérekù ọlọ́run fa ti ilé ọwọ́ ànàkà lọ bá ọmọ náà àwọn wa mú ọ̀rọ̀ wá ọ̀rọ̀ tó jẹ́ pé àlẹ́ áádà ni pé ọmọ kékeré kì sọ̀rọ̀ tọmọ ni ó máa ṣe mà pé ẹ́ ọmọ wo ni sọ̀rọ̀ yìí wọ́n wá sọ gbólóhùn yìí náà bọ̀. ọ̀rọ̀ kẹfà ló kà límù máa kánà bìbí máa dé sọ̀ríyá. gbólóhùn tí ó wá jáde lẹ́nu wọn òun náà ni wípé kẹfà ló kà límù ọ̀nà wo la fẹ́ gbà sọ̀rọ̀ máa ń kánà bìbí máa dé. ẹnì tó ṣe wípé kánà fìlì máhàdì ẹni tí ń bẹ ní orí kíni o lórí ibùsùn máàdù yẹn ọmọ kékeré ni máa ń ní ibi bẹ́ẹ̀dì tí wọ́n bá máa ń tẹ ọmọ kékeré sí kó sùn níbẹ̀ òun náà ń pè ní máàdù jámọ́ ẹ̀ ní bùhúdù so àwọn sọ wípé ẹni tó bá ti ń bẹ lórí máàdù sọ̀bí yan lẹ́ni tó jẹ́ pé ń jẹ́ ọmọ kékeré ń bẹ́ẹ̀ báwo la ti fẹ́ bá sọ̀rọ̀ so gbólóhùn yìí òun náà ni gbólóhùn tí wọ́n sọ so kayfa nukallimu. kayfa nukallimu man kana fil mahdi sabiyya. ẹ̀rí nǹkan náà àwọn tán jẹ́ àwọn àfáà tí wọ́n tún máa ń ṣàlàyé àwọn kan gbà pé ṣọ́rítù ló wà wípé wọ́n kọ́kọ́ ti mú nǹkan tí ó máa dálà lórí jàwáàbù síwájú òun náà ni pé man kana fil mahdi sabiyya ni ẹnikẹ́ni tó bá jẹ́ ẹni tí ń bẹ lórí ìtẹ́ tó jẹ́ ọmọ kékeré lórí ìtẹ́ tá a máa tẹ ọmọ sí fàkẹ́yìn fànà kàlímùkù báwo la ti fẹ́ bá sọ̀rọ̀ so kò sí ti ọ̀dà ń bẹ náà so gbogbo la ti fẹ́ bá sọ̀rọ̀ ẹni tó ti wà lórí ìtẹ́ tó jẹ́ ọmọ kékeré náà. kọ́lá yìí. ọba tó ṣe wípé alẹ́bí yóò ti kúkú làṣẹ yìí ọba tó ṣe pé ní máa ń mú gbogbo nǹkan sọ̀rọ̀ ọlọ́run ní máa ń mú gbogbo nǹkan sọ̀rọ̀ láti máa sọ fáwọn èèyàn àwọn kan sọ wípé ọlọ́run ọba o ẹ má pé ọlọ́run ọba ọba ti ń sọ̀rọ̀ ni kéèyàn ọmọ máa sọ̀rọ̀ àdínkù ló ṣe kí ni òun ló jẹ́ fún yàn ọlọ́run tó yẹ pé ó mú gbogbo nǹkan ó jẹ́ kó máa sọ̀rọ̀ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ n'isi ní ìsìn báyìí ọlọ́ni àwọn tó jẹ́ àwọn kèfèrí yawma naktimu ala afwahihim ọlọ́ni ẹnu wọn yìí fi ni. ọwọ́ àwa rí i pé kò lè sọ̀rọ̀ láyé ń bí tó bá dàlí kìámọ̀ yóò sọ̀rọ̀ wàtẹ́sí adó àrùjùlọ ọlọ́ni ẹsẹ̀ àwa ní tí ò bọ́dì wa ni ó dùn sọ̀rọ̀ lálẹ́ kìámà so ẹni tí àwọn abiyín sọ̀rọ̀ yọ̀ lọ́wọ́ nìkan ọmọ sọ̀rọ̀ mọ́ kí gbogbo ohun tó wá jẹ́ bọ́dì wa kó wa máa ṣe kí ni o kó wa máa sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba kò sí ní tọ́lọ́wọ́n ọba ò ní kó sọ̀rọ̀ nínú muslim òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba kó tó di ànábì ọlọ́run ó ní igi kan ti wà ní maka tí máa sọ wípé asalaamu aleyk ya nabi allah lára mójísà òjíṣẹ́ ọlọ́run ni ọlọ́run ọba nídẹ́gbẹ́ yóò ti kúkú làṣẹ yìí ọba tí máa mú gbogbo nǹkan ló lè mú sọ̀rọ̀ kò sọ́wọ́n àbò lè mú sọ̀rọ̀ so ètò ọlọ́run ni so ọlọ́run ọba wa mú Isa ọlọ́run ọba jẹ́ kí òun náà sọ̀rọ̀ kọ́lá inni Abdullah. kọ́lá inni Abdullah. ẹ̀rí gbólóhùn tí ó kọ́kọ́ wá láti ọ̀dọ̀ Isa òun náà ni pé inni abdullahi gbólóhùn yẹn náà làwọn kristians wà takò lónìí pé èmi tẹ́ ń wò yìí o ẹrú ọlọ́run ni mí lọ́sọ̀ máa pé nǹkan tí kùránì kọ́ lẹ́ẹ̀lẹ́ gan kò sí nínú báíbù torí pé àwọn tí wọ́n ń dọkumẹ́ǹtì nǹkan lẹ́lẹ̀ wọ́n nígbà tí jésù ti kú tán tó ti pẹ́ torí pé lọ́dọ̀ wọn ló kú tọ́lọ́ ti gbé lọ sí sánmà so tó ti pẹ́ nígbà tá a ti ń rí bí àìmọye ọdún tó ti kọjá ọgọ́rùn-ún ọdún tó ti jẹ́ lẹ́sẹ̀ ẹ̀ka kọ kínní náà lẹ̀ wọ́n sì á kọ́ so kílẹ̀ abẹ́ kọ́ mẹ́ma so ẹgbẹ́ ó ti sìnkín tán so Kùránì ló ní òríjínà ọ̀rọ̀ tẹ́ pé èèyàn lè gbọ́ nípa Jésù gàngàn tí ó mọ̀ pé ti Jésù sọ nìyí so sẹ́pẹ́ eléyìí ò bá sọ̀fù problem kan ló bá wá kí wọ́n bá dọkumẹ́ntì gbogbo nǹkan lẹ̀ lẹ́ pé ìgbàdàn kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ káwọn èèyàn béèrè ọ̀rọ̀ ó ní ìní Abdullah tẹ́lẹ̀ pé kínníkínní ó yọ pé I am a slave of Allah so ọ̀nà ọ̀gbẹ́ so ọ̀gbẹ́ kò ní sí wàhálà kankan pé àìsí ẹrú kò ní sí wàhálà mi àwọn ló dùn pé ẹrú làwọn náà mo àìfẹ́ dé ìrìn lọ pé kínní ọ̀pẹ̀ ẹrú làwọn so inni Abdullah. ọ̀rọ̀ inni Abdullah. onígbólóhùn tí ó kọ́kọ́ sọ ni pé. ìní abdullahi láyé àti wáá pé láyé sẹ́ńkì falimọ̀sí ù ayẹkùnà abudalila ọlọ́run ní jésù ò lè lágídí pé òun kì í ṣerú ọlọ́run ọlọ́run ní kódà wàlálì màlá ọlọ́run àwọn màláìkà ga àwọn jìbìrìlù àwọn màláìkà bẹ́ẹ̀ pé àwọn angels tẹ́gbà àwọn ní wọ́n tún súnmọ́ ọlọ́run wọn ò bá àwọn ìṣerú ọlọ́run gbogbo nǹkan ẹrú ọlọ́run ni. gbogbo nǹkan padà yẹn ẹ̀rọ ọlọ́run ni so gbólóhùn tó wá lọ́dọ̀ rẹ̀ òun náà ni inni abdullah so kẹ́yìn sọ gbólóhùn yìí ó ti túmọ̀ gbólóhùn pé èèyàn fẹ́ ṣe ìbáadà tó fi jẹ́ pé tàwọn ìdù tó jẹ́ tàwọn ìdù ìbáadà òun lọ lágbára jù òun là á máa tì síwájú tó o bá lọ ọmọ ọlọ́run tó jọ́sìn fọlọ́run tó pera ẹlẹ́rú ọlọ́run ò tí ì mọ gbólóhùn tó dáa jù fọ́ mẹ́ẹ̀yàn tó ẹ kọ́ máa tì síwájú fún òun ni kọ́ máa pera ẹ̀ ní abdullah gbogbo ní ìyẹn bá rí kó jẹ́ láyé yìí mo jẹ́ aláàjì mo jẹ́ nǹkan kan mo jẹ́ kíni kọ́kọ́ máa gbà pé kọ́kọ́ jẹ́ kíni o Abdullah ló jẹ́ pé ìṣọ́ ọlọ́run ọba ìyìn tí máa dùn mọ́ nú ju kéèyàn ó pè é òun náà ni Abdullah ló sọ pé ẹ̀yin èèyàn látòtìrú ni ẹ má lọ máa yìn mí láyìn kọjá là kàmá àtìrọ́tì nà sọ̀rọ̀. Isa buna Maryam nínú hadith tó lálàáfíà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ àwọn kristian náà ti yin Jésù kọjá àlà tẹ́ bá fẹ́ máa sọ nípa mi fàkúlù Abdullahi wa rasuluhu tẹ́ bá máa sọ nípa mi ẹ máa pè mí ní ẹrú Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run àwọn àbáà ni kò ti síwájú kò ti Abdullahi kò ti síwájú kò kọ́kọ́ ti rasulu láì síwájú. Si Rasulullahi ní nǹkan yìí ni tẹ́gbẹ́ ọlọ́gbẹ́ òjíṣẹ́ ọlọ́run ni mí wọ́n ní Abdullahi ntí ẹ̀ bá kọ́ fi yẹpẹrẹ yẹn lèèyàn máa ti iwájú ó ní ẹrú ọlọ́run ni mí wà Rasulu mo dẹ̀jọ́ òjíṣẹ́ ọlọ́run tó wà ànábì ọlọ́run ọba náà níta náà máa ń pera wọn ní ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ẹrú ọlọ́run ẹ̀ sì máa ti síwájú òun náà ní Isa òun náà ló náà ti síwájú òun ní kìnìún kọ́lá ibni Abdullahi. ẹrú ọlọ́run ọba òun ni mí ìtọ́sọ náà. ọlọ́run ọba ọlọ́run fún mi ní ìwé bó ni àárín yẹn ti fẹ́ yé wa dáadáa alákọ̀ọ́kọ́ ni pé n tó ń sọ ni pé ni ọlọ́run ṣe mí ní òjíṣẹ́ so òjíṣẹ́ ọlọ́run ọba máa fún òjíṣẹ́ ní ìwé so ọlọ́run fún mi ní ìwé ìwé tọ́lọ́run ọba wa máa ń fún yàn kìí ṣe wípé wọ́n wàá mú ìwé wọ́n wàá gbé wá láti sánmà wọ́n wàá gbé léèyàn lọ́wọ́ nǹkan ni ànábì nísìnyí báyìí kìí pé wọ́n wá gbé kùránì wá láti sánmà wọ́n wá ti compile ẹ̀ wọ́n ti wá kójọ wọ́n ti wá gbé wọ́n wá ní ìrètí afẹ́ wá gbé fún ọ ní ìgbà báyìí kọ́ gbogbo wa náà la máa mọ̀ yìí pé jìbìrìlù wa ni láti wá máa sọ nǹkan fún kí ọ òjíṣẹ́ ọlọ́run so nǹkan tí jésù ń sọ yìí nìsín wá yìí náà ni látọ̀dọ̀ ọlọ́run ní tó sọ nígbà tí ìyá rẹ̀ bí kí náà ni ó wá yìí látọ̀dọ̀ ọlọ́run nìyí ìyẹn ni pé revelation náà ni látọ̀dọ̀ ọlọ́run kò lè dá sọ ilà ìbùnìlà pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ló fi sọ. so látara bẹ́ẹ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn pé ọlọ́run bá iṣẹ́ rẹ bẹ̀rẹ̀ náà nìyẹn kébé ìwé kan ní wàá máa retí ẹnìkan péré làdísì fìdí múlẹ̀ pé ọlọ́run ọba gbé nǹkan lé lọ́wọ́ ọlọ́run ló dẹ̀ fọwọ́ ara rẹ̀ kọ́ ọlọ́run fún ara rẹ̀ olóṣègbè ni o olófi ọwọ́ ara rẹ̀ kọ́ àdìsí wà tó fi díẹ̀ múlẹ̀ nínú muslim wípé àtàwùrọ́ọ̀tù àtàwùrọ́ọ̀tù ọlọ́run ọba gangan ló kọ́ lọ́hùn isa wàhálà tọ́lọ́run gbé fún jésù eh, tọ́lọ́run gbé fún musa ọlọ́run gangan ló fọwọ́ ara rẹ̀ kọ́ nǹkan sí ibẹ̀ gangan báyìí ọlọ́run á gbé fún musa tẹ́gbẹ́ writing ọlọ́run gangan ní mẹ́rin báyìí ara títóbi tọ́lọ́run bá ṣe fún Musa nìyẹn tiẹ̀ tolóbi jẹ́ pé àwọn àáfàá wọ́n ṣàlàyé fún wa wípé àwọn nǹkan mẹ́rin òun náà ni ọlọ́run ọba fi ọwọ́ ara rẹ̀ ló fi ṣe gbogbo nǹkan yòókù bàtà ọlọ́run ọba fẹ́ dá isa ẹ̀tọ́ fẹ́ dá Adam ọlọ́run ọba sọ fún anu alukurani kẹrin nínú sátúsọ́ọ̀dì àyà seventy five ọlọ́run ọba ń sọ fún jésù ọlọ́run ọba ń sọ fún ibilisu ìyẹn ni pé èṣù ọlọ́run ni kọ́ọ́là ya ibilisu mọ́ọ̀mà na aka àǹtẹ̀sì júdà lìmọ́ọ̀kọ̀ lákìtù bí àdáyà so astakbakta amukunta minala ali so nusatu sọọd aya seventy five mbẹ so ọlọ́run ọba ń ṣàlàyé wípé ìwọ ibilis ìwọ tó jẹ́ èṣù máa mọ̀nà àkà kí ló kọ̀ fún ọ àǹtẹ̀sìjùdà kó o forí kalẹ̀ lèmọ́ kàlátùbí àdáyà fún nǹkan tó ṣe wípé èmi ọlọ́run ọba èmi ni mo dá bìyàdáyà pẹ̀lú kí ni o pẹ̀lú ọwọ́ mi méjèèjì sọ ọlọ́run ọba ń sọ bẹ́ẹ̀ fún un so níbẹ̀ yẹn ẹ̀rí nìyẹn pé ádámà ọlọ́run ló fi ọwọ́ rẹ̀ méjèèjì ló fi dá ló fi mọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni wàhálà tí ọlọ́run bá gbé fún ìyẹn náà ni láhùn tọ́lọ́run bá gbé fún Musa èyí tó jẹ́ wípé ìgbà tí Musa àti Adam tí wọ́n jọ ń sọ̀rọ̀ nípa wípé ìwọ náà ni. Um, O jẹ́ kí a kú ònú náà pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí o ṣẹ̀ ẹ̀rí ádámù wa sọ fún musa wípé anta musa ìwọ ni musa ìsọfáàkà lọ́wọ́ bí kàláàmì i ọlọ́run ọba sọ ọ̀lẹ́sà ó ń bọ́ sọ̀rọ̀ láàrin gbogbo àwọn ẹ̀dá rẹ̀ òun gbóhùn ọlọ́run báyìí ọlọ́run bò dẹ̀ sí fáwọn ànábí ọlọ́run ọba mi wa ó kọ tàwọ̀rẹ́tà fún ọ pẹ̀lú owó rẹ̀ báyìí ó dẹ̀ gbélé ọ lọ́wọ́ so lára nǹkan tí ọlọ́run ọba tó ṣe kí ni o tó jẹ́ pé ọlọ́run ọba fi ọwọ́ rẹ̀ dá ẹlẹ́ẹ̀kẹta náà ni pé àlìjẹ́nà ti jẹ́ jannatu adni àlìjẹ́nà àyàn bá pe àlìjẹ́nà náà ni general gbogbo ohun tí ń bẹ́ẹ̀ ń bẹ̀ pátá yányán ọlọ́run ló fi ọwọ́ ara rẹ̀ ṣe síbẹ̀ tí ò sí èméjì bẹ́ẹ̀ àdìsí náà wà ní muslim àdìsí Mugira bin Shuba pé ọlọ́run ọba fún ara rẹ̀ òun ló lọ́ gbogbo tí ń bẹ nínú àlìjẹ́nnà ló fi síbẹ̀ pẹ̀lú ọwọ́ ara rẹ̀ nǹkan lẹ́ẹ̀kẹrin tó yẹ pé àdìsí mo kú fún ni ṣùgbọ́n gbogbo àwọn afá súnà pátáyányá òun náà ni wọ́n gbà wọlé mo kú fún ala ibn Umar wọ́n gbà pé ọ̀rọ̀ tí ibnu Umar sọ ni ṣùgbọ́n kò ní sọ ọ́ àyàfi kó jẹ́ pé àti ọ̀dọ̀ ànábì náà ló ti gbọ́ òun náà ní pé kọ́lám tí ọlọ́run ọba ní kó máa kọ gbogbo nǹkan pátá yẹn yẹn so ọlọ́run ọba ló fi ọwọ́ ara rẹ̀ ló fi dá kọ́lám gbogbo nǹkan ogún tó lọ́ba wá ń dá yàtọ̀ sí àwa náà gbogbo wọn bá dá ọlọ́run ọba sọ bí tó ti dá àwọn kan wà ọlọ́run kan sọ fún wa pé kú kò rí bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ ìṣàgàn ìtọ́lọ́run ọba sọ gbogbo bọ́dì rẹ̀ ọlọ́run kò di kún ó dẹ̀ rí bẹ́ẹ̀ ètò ọlọ́run nìyẹn so látara bẹ́ẹ̀ Isa ó sọ fún wa pé ọlọ́run bá àtàníyàlì kìtà ìtumọ̀ rẹ̀ ò túmọ̀ sí wípé ọlọ́run ní kí wọ́n gbé ìwà kí wọ́n gbére lọ́wọ́ ìyẹn ni pé ọlọ́run bá ń sẹ́ǹdì kí ni o wá yìí sí i náà. wàjálàní nàbíyá. ọlọ́run ọba jàálàní nàbíyàn ọlọ́run ọba tún wá ṣe mí ní ànábì ọlọ́run bó tiẹ̀ jẹ́ wípé eléyìí díkìrù lè kọ́ sí ni bàdàlẹ̀ àm téèyàn bá ti jẹ́ rọ̀ṣúùlù ó ti jẹ́ nàbí yù téèyàn bá ti jẹ́ rọ̀ṣúùlù ó ti jẹ́ nàbí yù nítorí ọ̀dọ̀ àwọn bàní sọ̀rọ̀ ìlú kó lè bá tún fi nílẹ̀ fún wọn òun lè kó tún sọ bẹ́ẹ̀ pé ọlọ́run bá tún ṣe mí ní kí ni o nàbí yù jẹun torí pé àwọn àlẹ́ àǹbíyá wọn pọ̀ ní àwọn bàní sọ̀rọ̀ ìlà púpọ̀ torí ẹ̀ ó ti jẹ́ kó tún mẹ́ńṣẹ́ ọ̀rọ̀ yẹn kí wọ́n lè bá àmọ́ títóbi pé ànábì ọlọ́run lòun náà. wàjàlání mubarakan ní àyìnàmá kún. wàjàlání mubarakan àyìnàmá kúntù. lẹ́yìn wá gbà náà ọlọ́run ọba tún wá ṣe mí ní mubarakan ẹni tó ń pè ní mubarakan òun náà ni ẹni tí bá jẹ́ pé gbogbo ayé máa ń ṣàǹfààní lára rẹ̀ ní pé ní mubaraka ẹni gbogbo ayé ó máa rí àǹfààní lára rẹ̀ ó ní pé ní mubaraka ọlọ́run ṣe omi ní mubaraka kí ló fi jẹ́ mọ́ ọlọ́run fi báraka sómi kí ló yẹ lọ́nà àti àlùbáríkà sómi ní pé gbogbo wa là ń ṣe kí ni à ń ṣàǹfààní lára rẹ̀ tọ́ba dípẹ́ nǹkan kan ní pé òun fi àlùbáríkà sí ìdí bá ń ṣàǹfààní lára rẹ̀ ni ìdáhùn yẹn bá ń sìnà lára rẹ̀ kì í sàlùbáríkà tó wá láwọn akẹ́tí wọn kọrin kọrin ní orílẹ̀ ayé lónìí tó wá ní gbogbo lówó lọ́wọ́ ó kọ́lé ọwọ́ á ní ọlọ́run fún lálùbáríkà kò fún lálùbáríkà ìwọ ni wọ́n rò sí àlùbáríkà instead rọ́ọ̀jù lọ́lọ́run ṣe fún un oore ẹ̀dẹ́ lọ́lọ́run ṣe fún un kìí ṣe oore oore tó yẹ pé gbogbo ọjọ́ wọn ṣe fún yẹn oore tó yẹ pé olè mọ́jọ kó ètò ìrònú pìwà dání tí wọ́n máa rò pé àlùbáríkà ọlọ́run ṣe fún. sọ ilé bá ṣe mùsùlùmí ní ìsìn tọ́lọ́ bá wá fún ní owó tó kọ́lé fún sálùbáríkà ọlọ́run wá fún. wọn lè fún lálùbáríkà nítorí wọn bá fún ti yẹn ní kí ni o istidiraj oore ẹ̀dẹ́ lọ́lọ́run fún. ṣùgbọ́n bí wọn bá ṣe ní mùsùlùmí táwọn èèyàn ń ṣàǹfààní lára rẹ̀ àwọn àfẹ́ ẹ̀sìn àwọn èèyàn ọlọ́run ṣe wọ́n ní kí ni ó mùbàárọ̀ kan ọlọ́run ṣe wọ́n ní mùbàárọ̀ kì í ẹni àlùbáríkà ni wọ́n tó gbé kí ni ó àwọn èèyàn ń tara wọn mọ ọlọ́run wọ́n ń tara wọn ní àǹfààní ìdánpẹ̀ ní mùbàárọ̀ kan nìyẹn so ká má ṣe àlùbáríkà túmọ̀ sí tí èsì àlùbáríkà ìjọkàjẹ istage roj tọ́lọ́run kàbí ṣe orí ẹ̀dẹ́ fún yàn kéèyàn má pè lálùbáríkà kì í sálùbáríkà so wàjẹ́ alani mubarakan. wàjẹ́ alani mubarakan ọlọ́run ọba ó ṣe mí ní ẹni tí gbogbo ayé máa ṣàǹfààní lára rẹ̀ àìlè máa kùn tù gbogbo bí tí mo bá wà pàtà yẹn yẹn ọlọ́run ọba ṣe mí bẹ́ẹ̀ náà. وأوصاني بالصلاة والزكاة وأوصاني tí a bá ti rí àwòsọ ìtumọ̀ tí wọ́n mú wá a máa jẹ́ méjì alákọ̀ọ́kọ́ níbẹ̀ òun náà ni pé kéèyàn máa fúnyàn ní márùn òun nìyẹn èèyàn ń fúnyàn ní márùn àbí èèyàn ń sọ àwọn nǹkan kan fúnyàn téèyàn fẹ́ kéèyàn bá yàn mójútó ṣùgbọ́n tọ́lá ọba bá lò ó ní tó ń túmọ̀ sí ni wípé àmárọ̀ ní ọlọ́run pa mí láṣẹ wà àwòsàn ní ọlọ́run pa mí láṣẹ àmọ́rọ̀ ní kí lọ́wọ́ ní kí n máa ṣe bí sọ̀lá àti ọlọ́run ní kí n kírun ìyẹn ni pé nígbà tó bá tó kírun ọlọ́run ní kó kírun náà. wà á sọ ní bí sọ̀lá àti ọ̀zàká. so ó ní ọlọ́run ní kí n máa kírun fún òun bí wọ́n ti ń kírun nígbà náà ọlọ́run ní kó máa kírun wà zàká ọlọ́run ní pé kémi náà ó pa mí láṣẹ kí n máa yọ zàká tọ́lá bá rí sọ bẹ́ẹ̀ fún àwọn ànábì ọlọ́run ó ti ka gbogbo àwọn tó wá bẹ́ẹ̀ tẹ̀lé àwọn ànábì ọlọ́run tọ́lá bá sọ pé ìyá ayọ́ ànábì ìwọ ànábì wọn ló bẹ́ẹ̀ sọ yẹn náà ó ti kàn wá náà àbàdà bá tó rí ẹ̀rí pé kò kàn wá ló yà kù so mo ní sọ náà ni pé ẹ̀yin bànú Israel tọ́lọ́run rán mi sí ọlọ́run ní kẹ́ ẹ máa kírun ó pa yín láṣẹ kẹ́ máa kírun kẹ́ máa yọ zàká ọlọ́run sọ pé kìtó pé àwọn náà ti mọ ìkírun yẹn ìyọ zaka yẹn wọ́n ti mọ aládọ́dọ̀ àwọn ànábí ọlọ́run tó ṣáájú lọ so tí jésù náà bá ti dàgbàlagbà tó yẹn tó lè máa kírun tí ó máa yọ zaka so yóò ṣe kí ni ọ òun náà ti sọ pé òun náà ti wà lára pẹ̀lú bí jẹ́ pé ẹ̀sìn yẹn yọ ànábí ọlọ́run lẹ̀ kánábí ọlọ́run bá wá sọ pé ẹ̀rẹ́ sì yó ọyọ tí wọ́n gan tó máa ń lékè kájú kí ni o àwọn tó jẹ́ àwọn ọmọlẹ́yìn wọn lọ. solóbi jẹ́ pé a gbọ́dọ̀ máa tẹ̀lé ẹni tí bá ń pera rẹ̀ ní nǹkan kan tọ́wọ́ àti òwà kírun tó ní ọlọ́run ti bùn òun nírun ọlọ́run ti bùn òun láwọn nǹkan kan ẹnìkan tó wá lóun fẹ́ máa tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ẹni àgọ̀ lẹni tí ń tẹ̀lé irú ẹni báwọn. ànábì gan ọ̀sọ́ ń bùn òun nírun ànábì ọ̀sọ́ ń bùn òun láwẹ̀ ó kírun ó gbààwẹ̀ ó tún gbà bí àwọn tá a gbà lọ ó tún gbà ó tún gbà ju bí a tún ti lè gbà lọ ó ṣe gbogbo nǹkan ju bá a ti lè ṣe lọ kẹ́nìkan wá gbọ́ pé wọ́n ti bùn òun tètè wọn fi wọn máa jọ́gà fáwọn èèyàn nìyẹn tó gbọ́dọ̀ ti bùn òun sí ibi ó ti rí tiẹ̀ sọ ọ pé wàá sọ ni. wàá sọ ni bí sọlá tí wọ́n zaka tí wọ́n gùn tó háyà. ọlọ́run ọba pa mí láṣẹ ìmọ̀ kírun ọlọ́run pa mí láṣẹ ìmọ̀ ayọ̀ zaka máa dùn tó ìyẹn ni pé tí n bá sì ń bẹ láyé ó ní pé tẹ̀kìlífù díìnì ìlàbọ̀rùn tọ́lọ́run bá gbélé wa lórí lórí ẹ̀sìn ilé ayé lọ́lọ́run ti gbélé wa lórí téèyàn bá ti kú kò sí làbọ̀rùn kankan ọlọ́run bò tún ní sọ pé wàá tún wá máa ṣe ìjọsìn inú sàárè wàá máa ṣe ìjọsìn ti parí níbi eléyìí ẹ̀sán ìjọsìn ló kù lẹ́yìn ikú so máa dùn tó àyàn tí n bá ti ń bẹ láyé ọlọ́run ní kí n máa ṣe ìjọsìn fún un náà mú. wàbárùn bí wàlídàtì ọlọ́run wa ní kí n jẹ́ ọmọ dáadáa wàjà áyà ní bá rán ọlọ́run ṣe mí ní ọmọ dáadáa bá rán mọ́sídàrí ni ṣùgbọ́n nílì mọ̀ bá lágọ̀ ọlọ́run bá máa mú wa pé kí n jẹ́ ọmọ dáadáa tán yéèyé lè wálídà tí síyá mi ìyẹn ni pé isa gẹ́gẹ́ ti mọ̀ pé òun ò ní bàbá bàbá lọ́wọ́ bá ń sọ̀rọ̀ yáyá ó sọ pé ìyá àti bàbá lọ́wọ́ bá dákọ̀ ńlẹ̀ ṣùgbọ́n wà lọ́dọ̀ ti tiẹ̀ ń rí tó fẹ́ máa sọ̀rọ̀ kò sọ pé ìyá àti bàbá mi nítorí ni kí ni ó bè wá wà bá ń rán bí wà á lé dàtì ọlọ́run ọba ṣe mí ní ẹni tí ó jẹ́ ọmọ rẹ fún ìyá fún ìyá mi ó yẹ pé àwọn ànábí ọlọ́run àwọn ni model àwọn ni nǹkan tá a máa ń wò tá a bá ń sọ pé kéèyàn jẹ́ ọmọ rẹ sí òbí rẹ̀ mo sọ fún anídìí òní pé àwọn máa sọ pé ọlọ́run pa bàbá ànábí àti ànábí nítorí pé kí ọmọ bá a ṣẹ̀wọ̀n kì í ṣe ọ̀rọ̀ rárá ètò tọ́lọ́run bá ṣe fóun tiẹ̀ nìyẹn gbogbo àwọn ànábì Ọlọ́run tó ṣáájú lọ gbogbo wọn ni wọ́n bá àwọn òbí wọn lò wọn ò dẹ̀ jẹ́ nítorí yapa àwọn òbí wọn wọ́n jẹ́ ní dáadáa sí wọn ni. so bá lọ́n kíni ọ. wà bá lọ́n Ọlọ́run ṣe mí ní ẹni tí ó jẹ́ ọmọ rẹ sí ìyá mi náà. wọ́n lámú ẹ̀jẹ̀ àlè ní ìjà gbà ọlọ́run ọba wa ṣe mí ní jàbáàrọ́n ẹ bá jẹ́ jàbárọ́n ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹni tó ṣe wí pé kèé fún ẹni tó bá ní ẹ̀tọ́ lọ́dọ̀ rẹ̀ kèé fún ní ẹ̀tọ́ rẹ̀ òun ń pè ní jàbárọ́n ọmọ tí ọba ti máa tọ́jú òbí ẹ̀ jàbárọ́n ni òbí náà tí ò tọ́jú ọmọ náà jàbárọ́n ni ọkọ tí ò ìyàwó rẹ̀ jàbárọ́n torí pé kí ni ẹni wáyé pé ẹnìkan ní ẹ̀tọ́ lọ́dọ̀ rẹ̀ ọwọ́ a máa ń jẹ́ pé ẹ̀tọ́ yẹn kìí fún ẹni tó ní ẹ̀tọ́ lọ́dọ̀ rẹ̀ ó náà ń pè ní jàbàrọ̀ sọ̀rọ̀ jẹ́ pé téèyàn bá ti lè jẹ́ pé kò jẹ́ ẹni rẹ sí ìyá àti bàbá rẹ̀ kò sí tó máa jẹ́ ju pé kí ni o jàbàrọ̀ ń ẹni tí ó máa tẹ ojú ẹ̀tọ́ àwọn èèyàn mọ́lẹ̀ òní ó jẹ́ ọlọ́run bò wá ṣe mí ní jàbàrọ̀ ọlọ́run ọba ò jẹ́sẹ̀ bí ní ṣàkíyá nǹkan tí wọ́n pè ní ṣàkíyá òun náà ni pé ẹni tó jẹ́ wípé ó sorí ibú tálẹ́ tó sorí ibú olùyàpọ̀ ọlọ́run torí pé àyà ti wà níwájú níbi tí yáyá òun sọ wípé ọlọ́run ọba ọlọ́run ọba ń ṣàlàyé nípa yáyá pé ọ̀rọ̀ alámúyẹ alikini ọjà báárán àṣìyàn oníṣiṣẹ́ ọlọ́run àti àmì. wàlámúyẹ kùn jà báárán àṣìyàn lọ́wọ́n mi títẹ̀ so kò kì í ṣe jà báárán àṣìyàn ọlọ́run tí wọ́n á lo gbólóhùn mi pé ẹni bá ti jẹ́ olùyàpọ̀ ọlọ́run ṣèkí yán irú ẹni bẹ́ẹ̀ náà ẹni tó jẹ́ wípé ó jẹ́ ẹni tí ó jẹ́ ẹni tó pàdánù oríire ẹni bá ti yàpọ̀ ọlọ́run ọlọ́run bò dẹ̀ sèmi bẹ́ẹ̀ torí pé inú àwọn ẹ̀tọ́ tá a máa ṣe fáwọn òbí wa ibẹ̀ náà láti máa rí ẹ̀san ọlọ́run so ẹ̀yin ó rẹ̀ san ọlọ́run láti bẹ̀ téèyàn bá jọ́sìn fún ọlọ́run tí ò ṣe dáadáa sóbì ẹ̀ àwọn àfáà gba ìbò tí wọ́n bá fẹ́ fi ẹ̀ṣẹ̀ yẹn bẹ̀ tọ́lá fẹ́ fi ẹ̀ṣẹ̀ yẹn bí níjọ́ gbèǹde àlìkèámọ̀ ẹ̀ṣẹ̀ ńlá so ká ṣọ́ra dáadáa ká ṣe dáadáa naam aya tí a fi gbẹ̀yìn. sàlámù aláyà yàwó ma wòlé tó ayà ọba àmọ́ràn. gbólóhùn tí isa abúlé mariam tó sọ gbẹ̀yìn òun náà ni pé wá sàlámù aláyà òun náà ni pé ọlọ́run ọba ó ti lọ mọ́ mi kúrò nínú gbogbo àìdá sàlámù ni pé kọ́lọ́ mọ̀ yẹn kúrò nínú ẹ̀ṣẹ̀ kó mọ̀ yẹn kúrò nínú àìdá kọ́mọ yẹn kó nu àdínkù kọ́mọ yẹn kó nu dọ̀tí kọ́mọ yẹn kó nínú ète èṣù ọlọ́run bá mọ́ mi kó bẹ́ẹ̀ yàwó mà wù ní títù ní ọjọ́ tí wọ́n bí mi ọlọ́run òjò kéṣù lágbára lé mi lórí gbogbo àwọn ànábì ọlọ́run náà ni gbogbo ọjọ́ bí gbogbo àwọn ànábì ọlọ́run pátá yẹn yẹn èṣù lágbára lé wọn lórí ẹgbẹ́ la bá ń kàdí sí wípé gbogbo ọmọ òun náà ni èṣù máa ń sàǹdì àyàfi kí ni ọ Mariam àti kíni ọ àti Isa nítorí pé ìyá Mariam ó ṣe àdúrà nípa pé ìyẹn Anna tó bí Mariam pé òun fi ọlọ́run ọba sọ Mariam so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ò jẹ́ kí èso lágbára lé lórí kì í sáwọn nìkan gbogbo àwọn ànábí ọlọ́run ọlọ́run jẹ́ kí ni ọ ọlọ́run bò jẹ́ kí ìgbà tí wọ́n bí wọn ọlọ́run ò jẹ́ kí wọn lórí nígbà tí wọ́n bí wọn gbogbo àwọn ànábí ọlọ́run so ọlọ́run máa ń ṣe sàlámù fún wọn àwọn ọmọ èèyàn nìkan láàlà ní ó kí ni ọ nínú àlámọ̀rí yẹn tí wọ́n bá ti bí wa tán èṣù wà kọ́dà yóò wá san wá ń dì so yóò tún wá máa lé wa káàkiri so àwọn dájà wà níbí ọlọ́run ló fi jẹ́ pé ẹ̀ṣẹ̀ tí wọ́n ẹ̀ṣẹ̀ tó mọ níwọ̀n bá ní gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa síwájú kì í ṣe irú ẹ̀ṣẹ̀ táwọn ń ṣe wasalaamu alayya. wasalaamu alayya yawma wulid ọlọ́run bá là mí kú ní gbogbo tí ń jẹ́ ète èṣù nígbà tí wọ́n bí mi náà. ẹ̀rí tí àwọn ànábí ọlọ́run bá bá fẹ́ kú èṣù lè wá bá wọn kọ́ wá ní pé òun fẹ́ ṣì wọ́n lọ́nà bẹ̀tẹ́ àwọn bá fẹ́ kú àsìkò náà fẹ́ kú yẹn èṣù ó tún wá tí ó fẹ́ wá ṣì wọ́n lọ́nà so ètò ètò tọ́lọ́run ti ṣètò bẹ́ẹ̀ ni so èṣù ó wà àwọn ànábí ọlọ́run tí wọn wọ́n là wọ́n fìrì kúrò níbi pé kéṣù wá bá wọn nígbà tí wọ́n bá fẹ́ kú wọ́n fìrì kúrò mẹ́ẹ̀ ọlọ́run kan tó wá lè fi ṣe dáadáa fún àwọn èèyàn kọ̀ọ̀kan tí a bá jẹ́ ní ire òṣìṣẹ́ ọlọ́run bá ní umar bọ́lọ́run ti sàánú ẹ̀ tí ó bá ń bọ̀ èso ó sì máa sá lọ so ìwé ẹ̀ tó bá fẹ́ kú ní ìṣe èso lè ráyè wá kò tẹ̀sán kó fẹ́ wá kọ́ kínní so ètò ọlọ́run ni lóye pé àwọn èèyàn kan gbogbo àwọn ànábì ọlọ́run wọ́n gbà pé tí wọ́n bá dé nù sàárè kò sí ìbéèrè fún wọn nù sàárè gbogbo àwọn ànábì ọlọ́run ìbéèrè bẹ́tẹ́ dàtún wọn béèrè yẹn kò sí fún àwọn ànábì ọlọ́run wọn lè má bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì gbogbo àwọn ọlọ́gbẹ́ máa nàbí yuka sànàbí náà ó tún wọn máa bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ so ìbéèrè rẹ ò sí fáwọn ànábì ọlọ́run nínú sáré tó bá tó wá wọ ọlọ́run náà ọlọ́run lè ní kí nínú àwọn béèrè tó jẹ́ ní eré náà ọlọ́run tó wọnú sáré ọlọ́run sì ní jẹ́ wọ́n béèrè béèrè kankan lọ́wọ́ ètò ọlọ́run ni ló jẹ́ pé kéèyàn tó múra sí dáadáa kó tó máa ṣe kó lè kéèyàn lè bá a rí àánú ọlọ́run so wàyà ó máa àmú òtún ọjọ́ tí màá bá kú màá fírì kúrò ní gbogbo tó jẹ́ pé ó lè jẹ́ àdínkù fún yàn níwájú ọlọ́run gbogbo ètè èṣù mo máa fún ìkó bẹ̀ náà. wàyà ọmọ òbí aṣọ àyà. ọjọ́ tá a máa dìde nílẹ̀ ẹlẹ́ba ẹ̀ ọjọ́ ọbẹ̀rù ni ọjọ́ ọjàyà gan ni ṣùgbọ́n àwọn ànábí ọlọ́wọ́ bá ọlọ́wọ́ pa àwọn balẹ̀ bẹ́ẹ̀ báwọn ènìyàn gbogbo gbogbo ìnira tó pọ̀ jẹ́ bí dàlùkẹ́ àmà ó máa ṣẹlẹ̀ sáwọn èèyàn tó fi balẹ̀ ṣùgbọ́n àwọn ẹbí ọlọ́run ọba ti wọn ọlọ́run ti fi wọn lọ́kàn so tanyanyan gbogbo ọ̀tá máa ń sọ wípé àwọn jẹ́lẹ́sẹ̀ ẹ̀rù bá wọn fi ń ṣe ìmọ̀ yẹpẹrẹ ara wọn síwájú ọlọ́run ni so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ti gbé àwọn dìde àwọn ti free kúrò gbogbo gbogbo ti ń jẹ́ ìbẹ̀rù ìjọ gbẹ̀dẹ̀ àkèámà so wọ́n ti free kúrò mẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ náà wọ́n tún wá ní jọra wọn lójú wọ́n tún wá jẹ́ ní tó wà humble sọlọ́run ọba so kọ́lọ́n kó sẹ́yìn kọ̀ọ̀kan wá náà lẹ́yìn tí ó lè ṣe bá dà tó yẹ pé a fi lè wà nípò ẹ̀ tó yẹ pé ọlọ́run ọba náà ṣe dáadáa fún àwa náà nígbà tá a bá fẹ́ kú nígbà tá a bá tún wà níjọ́ gbé dàríkìámà so ní gbangba ta àríkìámà ìta gbọ́ kọ́lọ́njì ó ṣe wá láǹfààní kọ́lọ́njì ó wúlò fún wa subhanahu wa ta'ala wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk question. 뭐?